وقل رب زدني علما àwọn èèyàn ń ṣàdúrà mọ́kà àwọn tó lọ mọ́kà gbogbo ẹni tó ṣàdúrà mọ́kà kò tó lọ mọ́kà ẹ sọ fún pé àdúrà mọ́kà tó ṣeun ó ti kọ́kọ́ fi kúdọ̀ ti bọ́ ọ̀nà àìjọ fẹ́ lọ bóyá lọ́lọ́run fi lè gbà lọ́wọ́ rẹ̀ torí pé òṣèlú torí ọlọ́run mọ́kà ìmáàmù wọ́n mi pé ah oúnjẹ táwọn máa máa jẹ lẹ́fẹ́ dílẹ̀ fẹ́ bá ọ̀sẹ̀ ọlọ́run ó ẹni tẹ́ lọ bá gbẹ́ mẹ́sàdúwà mọ́kà fún oúnjẹ lẹ́ẹ̀kọ́ sàdúwà fún tí ìbá ti pé ààrẹ láàkáyì anábì ní sàdásàtún látọ̀rọ̀ dú dáwọ́tò ìyẹn mẹ́ta ni àdúwà àwọn àṣẹ nínú wọn ni alìmùsáàfì onírìn àjò wọ́n lè mọ́mú náà wá kágbọ́lọ́kọ́rùn wá ní abẹ́sàdúwà mọ́kà fún ni ó lé wọn kí lọ́n wá bọ̀ èmi gan ni mo ní àṣẹ lẹ́nu kí n ṣe kí ni ẹ̀ yóò pe gbogbo ẹbí yóò máa sọ yóò tún dáwó wọ́n náwó wọ́n jẹun jẹ́ kó lọ kó bọ̀ kó sì dé bá wa àbí jẹ́ kó lọ kó bọ̀ kó sì dé bá wa àràfà alálọ́bọ̀ náà wọ́n ikhlas àdúrà mọ́ká yẹn ń baṣẹ́ díẹ̀ ń bá dìde jẹ̀mọ́ ẹlòmíín sáà ń gbọ́ pé ah wo ni bàbá yìí ti ń kó fún wa báyìí bẹ́ẹ̀ ni èmi kí mò ń kó fún ọ mi sì kó fún ọ mo fẹ́ ká tún fáìlì láìfò wa ní ẹ̀sìn ká tún tò ní bá a ṣe má jọba tò àmọ́ tún tò ká tòtò kò sí ń ìjẹ lásán ni wọ́n fẹ́ báájì rẹ jẹ́ mọ́ ọlọ́run bá wọn ẹni ní ń bà kútùmọ̀ bá sàdọ̀ àmọ́ká òun ní bọ̀ tá sọ bẹ́ẹ̀ fún ọ tá ń sọ ní bọ̀ sallallahu alaihi wasallam gbogbo àwọn tó ṣe hajj bọ̀lá nàgbà Muhammad sallallahu alaihi sọ fún ambulance sàdọ̀ àmọ́ká àwọn ẹni tó ń sàdọ̀ àfárá ẹnu mi àṣẹ gbogbo nínú àjò. The Guidance Facebook page. Follow, like, and share.